Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ah, gẹ́gẹ́ bí ohun tí à ń bá lọ ọ̀nà ní pé rí ah, tí a bá ní kí a wo ah, àwùjọ wa èyí tó pọ̀ jaburata ọ̀nà ní pé ní àwọn àṣà wa àwọn ìṣesí wa àti àwọn ewu ìhùwàsí wa láti rí i pé ní ó kún fún wípé àti àjogún kínní ó wá dàbí pé à ń jogún ẹ̀ náà kan bá lọ nù àwùjọ àwọn mi ò tó gbà náà kan bá lọ àwọn mi ò tó gbà pé ní èyí ka àsìkò kún ni o táwọn bá wo oríṣiríṣi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹlòmíì lè fi tó bá fẹ́ ṣe òde wọ́n lè fi gbogbo ẹ̀ wíìkì wọ́n òde òde kí ló sì ṣe afẹsẹ̀lẹ̀ka pa pínpá afẹsẹ̀lẹ̀ka ayébẹ̀tì ẹ̀kọ́ pa pínpá afẹsẹ̀ òlímọ̀ ẹlòmíì wọn lo wọn lè spend gbogbo bí ó dà fún preparation gan pàápàá wọn lè tún máa lo bí oṣù kan lórí ẹ̀ pé àwọn ń prepare pé àwọn fẹ́ bẹ́ẹ̀ sì ni Islam ò mú kíní nílele lápèjúwe wàláhìtàlá Islam ò mú nílele àwa la sọ la jẹ́ kí wa kó sọ di líle mọ́ra la la la la sọ di líle mọ́ra wa lọ́wọ́ látara yìí ní àṣà wa àṣà wa àyè katọ́ lọ́wọ́ bá kún gangan fúnra rẹ̀ oye tó bá fẹ́ yàwó ẹ bá fẹ́ ṣe mùnà sabat ẹ fẹ́ ṣe àwọn òde kò sẹ́ ìdìgbà tí yàrá bá sẹ̀ ní pé ní èyí wọ́n wá di pé ní ẹ wà pa títì rẹ̀ ẹ wà spend látòru ìjọ kejì ìjọ kẹta ẹlòmíràn tó kóra àwọn ọjọ́ bá lòrò wọn mọ̀ jó wọn sí gbogbo ọlọ́run sí pàtí kiri gbogbo eléyìí ò wà islamic kò lọ pẹ̀lú ètò islam and then at the same time a tún fi ń waste àsìkò wa ni ti ibi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ mi wà láàrin wákàtí márùn tẹ́lómi fi tó lò lóru tó fi ń jó ní pàtí wákàtí márùn yẹn tó lè lò fún nǹkan kan tó ṣe pé ó ṣe láǹfààní láyé àti lọ́run àti wọ́n ń lò sí nǹkan tó ṣe pé ó lè ba ayé èèyàn jẹ́ ó tún lè ba ọ̀run jẹ́ so ṣùgbọ́n látara pé ó ti di kan tó ṣe pé a ti jogún ẹ̀ láàrin ara wa ó di pé everywhere gbogbo àdúgbò lẹ́tí mo rí oríṣiríṣi àwọn picture yìí tó ṣe pé báwo èèyàn ṣe ń ṣe nìyẹn àyẹ̀lú fa jẹ́ pé nínú àwọn kan tó ṣe pé ní ó ń kó bá wa tí ó ń fi jẹ́ kí àsìkò kó lọ mọ́ a lọ́wọ́ òun náà ni àwùjọ wa gan fúnra rẹ̀ ó ti di tó yẹ pé nǹkan ìjogún ni tó yẹ pé ní à ń wò bóyá ṣé kíní yìí yóò ṣe change látara pé ní àwọn èèyàn tí a ti ń jogún ẹ̀ láàrin ara wa ti ṣùgbọ́n ohun tó rọrùn láti túnṣe ni tí àwọn òbí kọ̀ọ̀kan tí wọ́n bá train ọmọ lórí pé kó mọ rírì àsìkò so ibi tí family bá ti ní pé ó ti mọ rírì ẹ̀ tó sì train ọmọ lọ síbẹ̀ family kọ̀ọ̀kan sì ń ṣe bẹ́ẹ̀ ibẹ̀ náà ni àwọn tó sọ pé ní àwùjọ ti mọ̀ rí pé ó mọ̀ change díẹ̀díẹ̀ a sì mọ rírì àsìkò a sì lè lò fún ọkọ̀ tó sọ pé ní ó yẹ kí a lò fún. nínú àwọn ọ̀rọ̀ oyèmí tó sọ pé ní ọmọ sábà pípẹ́ àsákèèsì tó lọ pẹ̀lú àsìkò náà ni pé ní man ishaghala bi ghayril muhim dayya al ẹ̀rí tí yẹn bá mójútó nǹkan tó ṣe pé ní kò ṣe pàtàkì kò tó nǹkan tẹ́lẹ̀ ó ti tó ẹ pé ìyẹn yìí ò lè rán ẹni tí máa ń rán yìí o ẹ padà rí pé tí ó padà sẹ́yìn náà ni pé ní ohun tó wá ṣe pàtàkì gan-an nínú láìfẹ́ ẹ rí pé yóò rà láre ó ti kò sí ni yóò rà láre sọ ní ẹ̀ bá ti di pé ní tó gbámú ti ń rán náà ni tó ṣe pé ní tí ò tó nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò tí ò ti ẹ̀ láǹfààní kan nu tí ò ní kankan tí ò sì fẹ́ sí láyé yóò padà wá jásí pé ní yóò rà á láre àwọn nǹkan tó ṣe kó ṣe pàtàkì nínú láìfọ ẹ̀ àti wọ́n yé innal a'mala tafiha àti ar-rutiniyya ta'khudhu mu'zama al-waqt al-mutah ìkan tó níyẹn náà ọ̀rọ̀ ibi tó yẹ mọ́ sọ àwọn ẹsẹ̀ kọ̀ọ̀kan àwọn kankan wà tó ṣe pé ní àwọn nǹkan kéékèèké kan táwọn wà táwọn máa ṣe tó ṣe pé ní àlìsàláì mọ̀ sí nítòkàn nídìí náà ni pé ní kákan tají káwà vigilant tó pé àìjẹ́ bẹ́ẹ̀ kíní ò máa ń ba àsìkò jẹ́ ì máa ba àsìkò ajẹ́ gan oye àsìkò kíyèsí àti lápẹ̀júwe kí wọ́n máa arrange bẹ́ẹ̀dì ẹni kó máa arrange yàrá ẹni ni kí èèyàn gbádùn yàrá ni. Mo fẹ́ wọ toilet ni, mo fẹ́ wẹ̀ ni. Gbogbo àwọn kíni tó ṣe pé ní ó a need láti ṣe daily. But tí èèyàn bá be careful ní básìkò jẹ́ fún èèyàn, tí èèyàn bá fi jásí pé ní irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ìgbà tí èèyàn bá ṣe, èèyàn need láti kó tají. Mo fẹ́ lọ wẹ̀ ni o láàárín wákàtí, láàárín ìṣẹ́jú bí márùn-ún mẹ́wàá ó yẹ kí n lè wẹ̀ tán ṣùgbọ́n ẹlòmíì wà tó ṣe tó bá wọ tọ́ẹ̀lẹ̀tì báyìí ó lè lo thirty minutes ti kó tó di pò ṣe tán ó lè lómi wọn fẹ́ lo an hour nínú tọ́ẹ̀lẹ̀tì wọ̀láì nítorí pé kí ni ah, wọ́n bá ti kọ́ wọ tọ́ẹ̀lẹ̀tì ju kọ́kọ́ wá bò ó lòún brush tó bá brush tán ìlọrin pé ń brush ó lò sẹ́yìn márùn-ún tó bá ṣe yẹn tán àtọ̀ tọ́ẹ̀lẹ̀tì ó lè fẹ́ ṣe number two ó tó bá ṣe yẹn tán yóò tó wá nǹkan kan bí ìsìn tó bá ṣe yẹn tán yóò tó wá nǹkan kan bí ìsìn tó bá ṣe yẹn tán yóò ṣe wàá wò pé wọ́n yá jẹ́ kí wọ́n á wẹ̀ wọ́n á wẹ̀ tán wákàtí kan ó lè fẹ́ lò lórí pé ó fẹ́ wẹ̀ ní ìtọ́sẹ̀ pé ní ẹ̀dàkùn kí n bẹ́ẹ̀ mi kí n wọ tẹ́lẹ̀sì kó sì wẹ̀ láàrin ìṣẹ́jú nìkan kó sì jáde kó lo àsìkò fún ọ̀hún kankan tó ṣe pé ní yóò tún ṣe ní àǹfààní gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó ṣe pé ní wọ́n tún máa ń ṣe tó ṣe pàtàkì fún wa nínú àwọn ọ̀rọ̀ iyebíye náà ni pé ní man ahsana fi ma baqiya min umri lam yu'akhadh amma madha min dhanbihi ẹlẹ́ni tó bá wò ó pé ó tó kò nínú láìfọ̀ ohun tó ń fẹ́ lò nígbà tí wọ́n ti wá rí aláìsí pé ní àsìkò ìsìn kan tó ṣe pé ní ó jáfèrè ara àtọyìn ṣùgbọ́n ó fi jáfèrè ohun tó kù náà ni pé ohun tó kù nínú láìfò mi yìí kó wá kó lò fún dáadáa kó ṣe dáadáa ó ti kó kó kó kó lò fún tó ti pé yóò ṣe láǹfààní ó ti tó bá wá ti pò sí bẹ́ẹ̀ àwọn èyí tí ó ti lọ nínú àwọn kankan tó ti pé kò díẹ̀ káàtó especially tó bá jẹ́ tó ti ṣẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ kan tó ti ṣẹ̀ sẹ́yìn and islamically according to according to islamic point of view wọn náà pé téèyàn bá ti ṣẹ̀ṣẹ̀ kan sẹ́yìn ó wá yá ọkàn dìtàmì ó nípinnu lórí ìpètò owó ṣẹ̀ṣẹ̀ mọ́ mo tó kù lẹ́fọ̀ dáadáa lòun fi ṣe ọlọ́ọ̀bá náà rẹ́dí láti ṣe kíni o láti fi oríjì yìí tó ti lọ ti oníkóṣinú gbólóhùn yá ayyuhal ladhina amanu tubu ila Allahi tawbatan nasuha ó tó pé tọ́ba tó dùn sọ àyè tó bá pọ̀nbìlì sọ́jọ́ ọlọ́run bá náà pé owó tó ní padà sí tí ó ti jẹ́ ẹ̀sìn mọ́ tóun máa ń ṣe òun sì rẹ́dì òye láti tẹ̀lé ọlọ́run bá láti ṣe ẹ̀fọ́ ọlọ́run bá láti darí sọ́dọ̀ ọlọ́run ọba òye tó kù láìfọ òun mọ̀ ló ń sọ ọlọ́run ọba irú ẹ tó bá yá pé kó kan bá báyìí ní ìṣesí rẹ̀ ó ti sọ wáyé pé irú ẹni bẹ́ẹ̀ iye tó ti ṣe sẹ́yìn o ọlọ́run bá wọlé ọlọ́run bá ọlọ́run bá wọ vakulóko ẹ̀ ni torí pé ó ti túbá náà ni oye so bí yìí ti ẹni kind of ẹ kí ló pé ẹsẹ̀ díẹ̀ bá ọ̀sẹ̀ síwájú ọlọ́run torí pé Islam tó bá ti kọ́kọ́ gba wájú tó ti lọ nínú àṣìṣe Islam mọ kọ́vẹ̀ lóye tí yàrá padà tó ṣe ṣùgbọ́n láyé pé ní ẹlòmíwà tó ṣe pé ní òun tóun ti ń ṣe dáadáa ni ó ti ó wá wò pé ní tó kù ẹtì ẹ̀dó náà síbi nìkan ni tó ṣe pé ní mo á disturb ara mi yóò tó ti ń wo lo hijab tẹ́lẹ̀tẹ́lẹ̀ lóbìnrin ti ń lo hijab ti ń lo mọ́ ti ń lo mọ́ bóyá wọ́n kàn á rí gbéra àwọn kan wà tó ṣe pé ní ṣòkòtò àti kákan ṣẹ̀ṣirálẹ̀ làwọn ń lò fún kí ni pọ́blẹ́mù ti túbọ̀ lòun ṣe wá fóun ra òun ní pọ́blẹ́mù tó ń wá dira òun mọ́lẹ̀ ẹ̀dá kò járe wọ́n lọ́kàn ìyá ìjábọ̀ lẹ́ẹ̀ni àti yóò wá máa lo kíni o yóò wá máa wọ aṣọ tó ṣe pé wọ́n tiẹ̀ tó bá àdìjọ àwọn tó ṣe pé ó fẹ́ kọ̀sìn lọ ti so látara bẹ́ẹ̀ ajá sọ pé ni ó ti ṣe ọlọ́run bá èyí tó ti ṣe síwájú ọ̀ yóò jẹ̀yà lórí ẹ̀ papọ̀ mọ́ èyí tó ṣe pé ní ń ṣe tó ṣe lọ́wọ́ ó ti torí pé iṣẹ́ tó ti kọ́kọ́ ṣe síwájú ẹlẹ́gbẹ́ pé ó ti bà ó ti bà sẹ́ẹ̀ jẹ́ yìí so kí wọ́n bá a ṣẹlẹ̀ ó nílò láti be careful alukurani ẹ̀rí gbàtà wọn bá sọ bá ní mọ̀mú sọ̀rọ̀ ọ̀sẹ̀lọ̀ ọlọ́run bá sọ pé wọ́n lọ́kọ́ ní uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna min al-khasirin ọlọ́run bá sọ fún àná bẹ́ẹ̀ pé ní àwọn tó ti lọ síwájú rẹ̀ àti ìwọ àtàwọn tó lọ síwájú rẹ̀ àti sẹ́ni wá àyè fún revelation ìpè ní la in ashrakta tó o bá ṣẹbọ sí ọlọ́run ọba o lè yàgbàtọ́ nù àmàlùkọ̀ yìí tó ti ṣe síwájú náà ṣe dáadáa wọ́n ti yóò bàjẹ́ ni tó yẹ ló fà tó jásí pé ní ìpìlẹ̀ preparation fún wípé láti tó tó ti bàjẹ́ sí i tó kù tí a fẹ́ lò wọ́n ti ó lè gbéyàn kó jásí pé ní tó ti lọ nínú àwọn nǹkan tó kù yẹ ká tán kó jásí nǹkan tó ṣe pé ní yóò mọ̀ jásí títúnṣe tí ó sì mọ̀ rí i gbígbà láti látọ̀dọ̀ ọlọ́run ọba àwọn kan tí a tó mọ gbéyàwó kó tó di pé àti àá lọ sí sí ibẹ̀ yẹn nítorí pé ní oríṣiríṣi àwọn kankan mi wà tó sọ pé ó rò papọ̀ mọ́ ọ̀rọ̀ pé bí a sì fẹ́ organize àsìkò wa báwo la sì fẹ́ organize ara wa àti báwo la sì fẹ́ manage àsìkò wa. Uh, oríṣiríṣi àwọn ìbéèrè ló máa ń jáde wá lọ́dọ̀ àwọn èèyàn pé ní à ẹlòmí ò wò pé irú ìta àtọ̀rọ̀ àsọtán ní sẹ́yìn lápèjúwe pé ṣé èmi tó ṣe pé bí ìṣe ń yẹn náà fìlà tèmi kíkan èèyàn wúruwúru kúruwúru ẹni kan á máa fi àsìkò sì kí wọ́n yan kéèké mọ kéèké lórí ìrun wákàtí lórí ìrun wákàtí kan pé mo gbọ́dọ̀ lo fifteen minutes àbí ten minutes àwọn ọ̀rọ̀ kan tó ṣe pé ní yóò ṣẹ̀ máa wò ẹsẹ̀ yóò máa wò pé ah ẹrí yìí dá ń sọ tó sọ pé yóò ṣe ọ láǹfààní ni yóò wá wọ pé dákun ọjọ́ àwọn èyí tí mo ti wá kí sẹ́yìn nǹkan ṣètò rẹ yẹn ló bà pé ó dọwọ́ wa níwà tábà padà dé a padà tó mọ fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa àwọn nǹkan mi tó pé ní mo jẹ́ nǹkan tó lè fi ẹrú yẹn lójú tó pé láti mọ lè fi benefit náà sùkúrò rẹ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.